fáyà ọlọ́wọ́n ọmọ nípa bá ti fáyà ẹ ti gbọdọ̀ kó lórílẹ̀ ayé ìṣẹ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí lẹ́ni tí ó ti wọ́ ti sẹ́lẹ̀ fún àti ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gbẹ̀dẹ̀ lọ. gbogbo àwọn tá a jẹ́ lófin ọlọ́run ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Al-Karim nínú Suratul Qadr ọlọ́run pé wàhálà gbé ó sàlàyé fún wa nípa àwọn iṣẹ́ olóore àti àwọn ìgbìyànjú àti àsìkò rere àsìkò tó dára títí olóore ti tún wúlò púpọ̀ nínú rẹ̀ ọlọ́run ọba ìrẹsẹ̀ láti tọ́ka wa síbẹ̀ nígbà tó pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà òun náà lọ́ba tó máa ẹ̀dá olóòtú wa gbogbo tí ó wúlò tí ó ti wá láǹfààní ọlọ́run ọba ìdèkè ọlánìkan tuntun náà lọ́ba tó mà ọlọ́run sọ fún alẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ní sọ́lá tó lè kọ́ni rèé pé dáadájú àwọn ọlọ́run ọba ìdèkè alálàáfíà alukurani kalẹ̀ ní inú òru abiyì tí ló sì bá fi òru abiyì máa eré anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ní òru abiyì ó lóore ẹgbẹ̀rún tó ti pé kò sí òru àbìyè nínú rẹ̀ lọ. àwọn mọ̀lẹ́kà wọ́n máa sọ̀kalẹ̀ lọ́wọ́ọ̀wọ́ lọ́wọ́ọ̀wọ́ nínú òru àbìyè kan tuntun yìí pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ẹlẹ́dàá wọn àti ẹ̀mí kan tó ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìdíkẹ́ láti ṣe mọ́lákòtò ìbílẹ̀ àlẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni orúkọ tuntun yìí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní ọlà àlàáfíà ìrọ̀rùn oríire ìbùkún dáadáa òun náà lòru yóò sì máa jẹ́ sí àsìkò àlùfájàrí tí ó fi yọ nígbà tí àlùfájàrí bá ti yọ ìbùkún yẹn ti kí ni o náà lásìkò yẹn níta wá látàlẹ́ títí ó fi dìgbà tí àlùfáàjà yìí ti yọ òun náà ni wọ́n jẹ́ gbèdéke àsìkò òru yìí. ṣùgbọ́n àtàjà ló ti ọ̀nà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sàlàyé fún wa nínú hadith tó kún régé ètò ti pẹ́ alimami al-Bukhari àti Muslim náà tún tó jáde anábì sallallahu alayhi wa sallam ẹni yòówù tó bá ti ṣe ní òru Laylatul Qadr tó ti náà fílà fún ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó ti àforíjì tó ti tẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yóò forí rẹ̀ sí sí anagba Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam kò ti sọ wọn náà lélẹ́yìí olú àbí yìí olú tó tóbi púpọ̀ ni pẹ̀lú pé ọlọ́run bá ti ọlá rẹ̀ gbajì lọ gan fúnra ara rẹ̀ wọ́n sọ pé ó dúró oore ju ẹgbẹ̀rún oṣù lọ láwọn ẹgbẹ̀rún oṣù tó ṣe tí kò sí òrùlé láti ìtọ́jú ìdìbò wa. tọ́ tábà wá wọ ẹgbẹ̀rún oṣù gẹ́gẹ́ bí àti máa ń sàlàyé fún wa tábà ní ká ṣe sórí ọdún àárín tó ti dé ibi odidi ọdún mẹ́tàléní ọgọ́rin oṣù mẹ́rin eighty three years four months òun náà ní oṣù ẹgbẹ̀rún oṣù òun náà ní ṣe. ẹ wá wo ìgbẹ́ ìgbìyànjú tá a bá ṣe ní òdu ní òdu tí òru ẹyọ kan báyìí ní ìgbìyànjú dáadáa tọ́lọ́pàá lọ fún wa ti kò ń jẹ lẹ́yìn ìtọ́jú táwa ti gbìyànjú tá a bẹ náà bá tá a ti tọ́lá tó nínú rẹ̀ tá a rántí ọlọ́wọ́n ọba ilé fiọlá tá a ti pẹ́pẹ́ kú sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ilé fiọlá ọwọ́ adé pé sẹ́wù sọ tuntun yẹn ọwọ́ adé ọlá ó sì ní ìpè tí ẹ tẹ̀rù ó ti pé kò sí òrùlé látọ̀ ìtọ́jú nínú wa ìfi odidi ọdún mẹ́tàléní ọgọ́rin àtòkì oṣù mẹ́rin a wàláhì oríire ńlá ni òun yẹn òru yìí nítorí ẹni tí ní àtẹnì kọ̀ọ̀kan wa tọmọ sí alápáǹtìtì nípa pé báwo la ti fẹ́ rí báwo la ti fẹ́ mọ̀ báwo la ti fẹ́ kọ́rọ̀ rẹ̀ nítorí ipò tọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ dàbí lọ́tún pé òru náà orí tó fi púpọ̀ púpọ̀ àtàjẹ́lùsìn ọlọ́wọ́n ọba ìdíkọ̀ọ́lá torí ẹ̀ oru yìí ọwọ́ láti ọ̀dọ̀ afọ àwọn ọ̀bẹ́yẹ ọba sáà rọ́bì ọlọ́rù sàẹ́rà àìlù wọ́n sọ báyìí pé mo fi ọlọ́wọ́n ọba búra èmi ò sí máa òru wo òun náà lòun àlejò sọmọ máa rẹ sọlá ń pa wípé ká máa tètè náà fílà nínú ìyẹn nínú àwọn nínú ó ní ó ń ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n àbí kò ìṣe bẹ́ẹ̀ ó ní mímá ọ kò lè jẹ́ ẹgbà wa tọ́wọ́ láti mú ọ̀sìn ìmọ̀ọ́mù wa mú sí torí ẹ̀ wọ́n ní òru yìí kọ̀dá sanẹ́tà pẹ̀lú olùkọ́ yàtọ̀ sóru mí nínú gbogbo àwọn òun mẹ́wẹ̀ wa tó gbẹ̀yìn tàbí mẹ́ta tó bá gbẹ̀yìn oṣù Ramadan nínú ọdún kọ̀dá sanẹ́tà pẹ̀lú kàtàkà bí kò ṣe bí òru yìí a máa kúrò ní òru yìí nínú ọdún kan bí ọdún kejì tọ́ba wá láti kọ̀ọ̀kan nínú ọdún kan tọ́ba tó dọdún míì yóò tún kọ́ sásìkò míì ọlọ́run ọba ìlú sọlá ti bẹ́ẹ̀ o lè jẹ́ pé lọ́dún yìí o lè jẹ́ mẹ́ta dín ní ọgbọ̀n òun náà ni ó jẹ́ tàmà sí twenty seven níbo míì o lè jẹ́ mọ́kà dín ní ọgbọ̀n tàmà sí twenty nine níbo míì o sì lè jẹ́ márùn dín ní ọgbọ̀n tàmà sí twenty five tó ìmáàmù lè kọ́kọ́ rí ọ̀nì wọn gbé àdéhùn wọn gbé jáde olùmọ̀wá àgbà sheikh wa ibùdó àjọlá sọlẹ́ni rahimahullah ta'ala wọ́n sọ nínú fatih al-bari èyí tó tẹ̀sùn ọ̀dùn tó nílẹ̀ jù nínú ọ̀rọ̀ yìí òun náà ní kí òru abiyì ọ wà nínú kàdéjì òpin nínú àwọn ọjọ́ mẹ́wàá ìjọba gbẹ̀yìn oṣù rọ̀mọ̀dọ́n tàbí òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù rọ̀mọ̀dọ́n torí pé àwọn òru náà òru lẹ́lọ́sìn kọ́dìrì náà ìṣe ni máa ń gbò lọ́dún kan nínú òru kan bọ́ sínú òru míì báyìí ni olùmọ̀ wa ṣe kọ́ ayélujára hajj alasalaani rahmatulahu ta'ala báyìí ni wọ́n ti sọ bákan náà ọlọ́run bá tí ọlá rẹ̀ dájú lọ ọ̀pá ìmọ̀ ká mọ gbèdéke òru títẹ nínú àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá tàbí mẹ́sẹ̀ẹ̀sán yìí ọlọ́run pa ọmọ fáwọn ẹrú rẹ̀ kọ́ máa jẹ́ ìjẹ́ àti àánú àti ìjẹ́ra àti dáadáa tó rí fún wọn nìyí nítorí wípé kí gbogbo àwọn tọ́jọ́rú ọlọ́run ọba kan lè pọ̀ lẹ́nu tí wọ́n lè ṣe kí wọ́n lè máa jẹ́ ẹni tí ó sì lọ́run púpọ̀ wọ́n ti ṣe rábírábí iṣẹ́ takuntakun ló ṣe nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá tàbí mẹ́sàn-án yẹn nígbà tó jẹ́ pé kìdìkì àdíje nínú rẹ̀ kò sẹ́ni kàkàtọ́ lọ́run ọba ìdíkẹ́ láti hàn nínú gbogbo àwọn òwe yìí torí pé òru yìí òru tọ́lọ́lá ni wọ́n wà ní máa gbìyànjú nínú rẹ̀ pẹ̀lú kó ṣe pẹ̀láàtù wọ́n gbìyànjú nínú rẹ̀ pẹ̀lú síkùrù ìrántí ọlọ́run wọ́n gbìyànjú nínú rẹ̀ pẹ̀lú kùrá ìṣe àdúrà wọ́n gbìyànjú nínú rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wà máa lékún ní àsúnmọ́ àsúnmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìlú fiọlá bákan náà ó tún máa lékún ní ẹ̀san rere lọ́dọ̀ ọlọ́run ọba ìlú fiọlá ọlọ́run tí ọlá rẹ̀ dá jùlọ ó tún pa á mà nítorí kọ́ jẹ́ ìdánwò ìdánwò fún wa ìdánwò fún mi àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà nítorí kó lè bá a ẹni nínú wa tó ti pé yóò gbìyànjú yóò tapá yóò wá òru àbí yìí tó ti kòkòrò láti wá làtọ̀ sẹ́ni tó ti pé òròjú àti ìfọwọ́jẹgbẹrẹ mú wa. nígbà ọba ìlú kẹlá ti pa àsìkò yìí gangan mọ́ òru gbogbo òru mẹ́wàá tàbí mẹ́ta tó yẹn ọlọ́run tó fi fún wa pé ta òru náà dájájú ẹni yóò tọ́ba sojú kòkòrò tí ń wà kàkàkà tó sojú kòkòrò lórí nǹkan yóò gbìyànjú yóò sapá yóò sagbára lórí àtiwá nǹkan yẹn náà gbogbo ìṣòro tí bá ti jẹ́ ti tó fi nìkan yẹn gbogbo nǹkan yẹn ni ó jẹ́ yẹn pẹ̀lẹ́ lọ́dọ̀ rẹ̀ kò ní lákàtún yàrá rárá yẹn tó gbogbo wàhálà téèyàn bá fẹ́ sórí èyí ó nítorí àtẹnìkọ̀ kan náà mà gbogbo igbó tá à ń fojú já gbogbo àwọn kòtò tá à ń kó gbogbo àwọn òkè tá à ń kó gbogbo wàhálà tá à ń ṣe lọ́dún lọ́bì gbogbo ẹgbẹ́ tá a rí tá a gbójú kó bẹ́ẹ̀ nítorí àtẹ̀lé owó. kò sábẹ̀ owó ni ọ̀rọ̀ owó tayọ bẹ́ẹ̀ tó ń lọ yẹn ọ̀rọ̀ owó tayọ rẹ o wọ́n bá ní owó wà lẹ́nu kìnìún báyìí sábẹ̀ mi ṣe tálá ti kéde ọdẹ kìnìún yẹn níbi ìṣèlú owó yẹn mú lẹ́nu rẹ̀ téèyàn fi mú kí ni òun mórí kìnìún wálẹ̀ òun sì kì í tó yorùbá lọ́wọ́ kìnìún. Ànàmọ́ bàbá wa jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe fún wa níbi káwá ayé yìí. Ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká máa gbé wa abìyìn náà. Ọlọ́run ọba ìrètí ọlá, ọ̀hún fẹ́ jẹ́ ká jẹ́ nìkan kan ká sagbá, ká sì gbìyànjú ká ti agbára. Bí ọlọ́run ọba ìrètí ọlá ti fún wa lágbára tó láti ṣe tọ́jẹ́ òru lẹ́yìn lọ́sẹ̀ ìkọ́dé láti lè ṣe kí òkàlẹ̀ ṣiṣẹ́ dáadáa nínú rẹ̀ ẹni yóò ti bá wà nǹkan ṣe ni ó kojú kiri gbogbo wàhálà tó bá rí láti fi débi nǹkan yẹn yóò sì ní kóhun jèrè láti kóhun rí nǹkan kóhun wá yẹn. nígbà míì fi ó lè má fẹ́rẹ́ rẹ̀ wá ó fi hàn ìtàn nínú àwọn ẹrú rẹ̀ yóò mú àwọn àpẹẹrẹ àwọn àmì ìyẹn fi gẹ́gẹ́ bí alẹ́ wa muhammad sallallahu ọba fi àpẹẹrẹ rẹ̀ anẹ́bí sọ́nà pé anẹ́bí sọ́nà láti sílẹ̀ pé yóò forí kalẹ̀ ní òwúrọ̀ òwúrọ̀ ọjọ́ tó bá jẹ́ ọjọ́ lẹ́lọ́sẹ̀ òru lẹ́lọ́sẹ̀ sọ́dì ànábì ó fi orí kalẹ̀ níbi omi àjẹrọ̀pọ̀ omi àjẹrọ̀pọ̀ ìtumọ̀ ẹni kójú ọ̀rọ̀ ní ìgbà yẹn ọlọ́run fún ànábì wa Muhammad sọlọ́wọ́ àdìsọ́lọ́ tẹ̀sí kí táwọn yìí pé irú eléyìí ìsọ̀tìntọ́ wọn ní ìgboro mọ́tà àti màdínà lọ́lọ́run fi ṣe àdìkú ànábì wa Muhammad sọlọ́wọ́ àdìsọ́lọ́ torí kó mi kójú ọ̀rọ̀ ìtọ́wọ́n láwùjọ ti wọ̀nyí òjò lè rọ̀ tẹ̀léra wọn tẹ̀léra wọn ní gbogbo ọjọ́ mẹ́wàá tó kù lóṣù rọ̀mọ́dán tọ́lọ́n bá fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni kẹsàn-án tí ó mú ọlọ́run ọba ìdíje ọlá nínú ìjọ náà tọ́lọ́n pé kalẹ̀ fáwa lórílẹ̀‐èdè ìwà yìí pé ibùdó pọ̀ dáadáa ń lọ báwa náà ọba tiẹ̀ fẹ́ wò ṣèlú ẹ̀wò tàdé àná tọ́lọ́run ọba ìdíje ọlá tó mú wáyé náà ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ọba ilé fẹ́lá fi hàn bẹ́ẹ̀ wípé ó forí kalẹ̀ nínú omi àti ẹ̀rọ̀ pọ̀ tó ọlọ́run ọba ilé fẹ́lá gbà tí ó fi hàn ànẹ́bí báyìí wọ́n ní ní òjò bá rọ̀ ní ànẹ́bí sallallahu alaihi wasallam gbà tó ti sọ̀lá tó sọ́kù ti kàn án ànẹ́bí bá ti forí kalẹ̀ ní ìforí kalẹ̀ ìdúpẹ́ fún ọlọ́run ọba nínú omi àti ẹ̀rọ̀ pọ̀ gbogbo àtà àjẹrùsẹ ọlọ́run èyí ń tọ́ka lórí ìpínlẹ̀ àtẹnìkọ̀ kan wa náà a ń láti múra kápá títí múra kágbìyànjú kásapá kásẹ̀gbìyànjú tọ́pọ̀ nínú òru lẹ́lẹ́sẹ̀ ọ̀dẹ̀ torí pé bí ṣe ń lọ bí ń lọ lẹ́sẹẹsẹ bó ti jẹ́ kí o a ti wà ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta lé ní ogún lónìí tó ti gbé sí òru tí wọ́n ibà dé àdìpọ́ sí òru ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogún òun náà nìyẹn tó eléyìí gẹ́gẹ́ bá ti ṣàlàyé pé olùmọ̀wá ẹ̀sìn kájà wọ́n lè sọ́dọ̀ àdúrà ní pé ká wà nínú àwọn òǹkà déjì òsè mọ́kànlélógún ti lọ ẹ̀ẹ́tàdínlógún náà ti lọ báyìí okùn àrùndínlọ́gbọ̀n okùn ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ó ti kù ọ̀kàndínlọ́gbọ̀n tó ti fẹ́ àmọ̀ wí pé oyè olè jẹ́ kan nínú wọn tọ́ ọlọ́wọ́n bá lọ́mọ ikú ti jẹ́ o nínú gbogbo àwọn òwe tó ṣe é pé òbírí kọjá lọ òwe tó ṣe pé ń bọ̀ wá gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ẹ̀jẹ̀ àmọ̀ pé káṣíìsì ìlú kásápá nípa wíwá òòrùn lẹ́gbàfẹ́ sọ́dírì yìí ìlú tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìrètí ọlá tọ́lá àpò ìgbà àtẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn kódà nínú àwọn àpẹẹrẹ míì tí ó jẹ́ pé orí bá wá nípa àpẹẹrẹ rẹ̀ òun náà ní sí àárọ̀ rẹ̀ ní ti ní ọ̀yẹ́yẹ́ òun ò ní bí wẹ́dọ̀ ó ti fi ní ọjọ́ yóò gúnrégé òòrùn ní lágbára jù òòrùn ọjọ́ yọ gbogbo ọmọ dáadáa ọlọ́run ọba kojú ọjọ́ ó ti fi ní wa èyí tó ṣe ìgbìyànjú táwa fẹ́ sè é ó ti dáadáa dé o lórí àtẹnìkọ̀ san wa lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ tó pa wá pọ̀ jíjẹ́ tó gbogbo òun náà ni tàràwé ìwà náà ṣe tàràwé ìwà náà ṣe yìí kase lálẹ́ ní bàdà fọlá ní bàdà fọlá tẹ̀lé tá a bá ti sè yẹn ọmọ ìjà púpọ̀ gbogbo ẹni yóò tọ́ bá jẹ́ pé kọ̀ rọrùn fún láti gbé kó yá àǹfààní gbé kó tìdí lọ sí lóru ìgbọ́ta bá ti láǹfààní wípé alágbára láti ṣe ṣe lóru pàápàá jùlọ ta fún wájú tó ti ṣe ní jẹmáà ò lọ́wọ́ ada àkókò jù ọjà àkókò jù bá jẹ pé áàpùpẹ̀ kan lọ lára bí àsìkò ooru tó ti pé àárín mọ́sálásí tó ti ṣe ní jẹmáà ní òru yẹn olóṣùwà rẹwà tó ti ṣe gẹ́gẹ́ púpọ̀ jù. gẹ́gẹ́ bó jẹ́ pé nínú mọ́sálásí wájú oṣù rọmọdọ́nù ètò ti pé wọ́n ti ń dé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà òun náà lélẹ̀ yìí. ìyẹn túmọ̀ yìí pé ẹni tí ọ̀la àǹfààní láti bá wa dé lálẹ́ ọ̀la àǹfààní láti lọ síbẹ̀ láti fi ni o láti lọ sí lò. èyí ti gbogbo bá a ti ń ṣe ní àmúlùmọ́là yẹn gẹ́gẹ́ bá a ti sọ fún wa o ti dé ní bíbáyìí náà o ti di ọ̀hún o tó fi lọ lóru náà èyí tó bá fẹ́ẹ́ nílẹ̀ o ti di oyé wa wípé gbogbo náà fi là fúlà tòkí wá ní wàhálà tiẹ̀ nígbà tó ti débi kan tó tún wá dé kó tó ṣẹ̀ṣẹ̀ lọ dá òun wọn jùlọ síbòmí tòótọ́ tó ṣẹ̀ṣẹ̀ lọ sí. kódà wọn tún fi yé wa sẹ́sí àdáwọn mọ̀sáàjì tó tún ga tó ṣe wọn ó ṣe gbogbo ẹ̀ pẹ̀lú wítìrì lálẹ́ tọ́ba tó ṣòro náà ó tún ṣe pẹ̀lú wítìrì náà bá tẹ̀lé. lálẹ́ bí sọ́lá sọ fún akókò sí wítìrì méjì lórúkọ ṣoṣo ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká dúró sí ìlànà òfin lọ́ba tẹ̀sí sọ̀rọ̀ fẹ́ẹ̀ nílásílá fún wọn ó ti tó wa tó tó ànẹ́bí ọmọ sábà sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ bó ti tó wa wípé tó tó ànẹ́bí ni ànẹ́bí sọ̀rọ̀ wípé tá a bá ti dé lálẹ́ yìí pẹ̀lú ìmáàmù ó ti dé kí ni o ó ti dé fún wa. tó tó bá jẹ́ kálẹ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ alọ́rùn á ti tí ọba ti wá rọ̀ alọ́rùn lálẹ́ á ti ti lọ á lọ pé ní òòrùn tó bá yẹ kó ìrìn àjò ti ti lọ náà ní ọ̀rọ̀ alọ́rùn àmọ́ ká tẹ̀sẹ̀ tó máa eléyìí ti fi ti fẹ́ lájú àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kì í ta bá fẹ́ gbé méjèèjì òun náà ní kéde àti nǹkan wa òun náà ní ká mú. ẹ wò látara báyìí bá a ti dálẹ̀ yìí náà dálẹ̀ àwọn oníbíbí àná tún do àǹfààní yẹn tẹ bá dé àwọn mọ̀sájú dubai ẹ tún bá káàkiri tó ń kálukú wọn ẹ máa gbọ́ tó tún máa sọ pé ah, àwọn náà lọ tàá dùn ah, hmm. nígbà tá a ṣe bí ìjà ìtàn lè má máa sọ pé ká máa bọ̀ lóru ìmáàmù ayáyáyá ní kékeré ayé ó kékeré ayé lọ́ba yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe yáyáyáyá afẹ́ sí i. subhanallah kí làwọn ti bẹ̀rẹ̀ sí ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kó owó jọ ni. ṣùgbọ́n ta ló dínà kalẹ̀ fún wọn. àwọn atáǹdé rò pa àjọ kékeré o àjọ ń gbọ́rọ̀ yìí yẹn. sọ́rọ́ oníkàlùkù wa èyí tó jẹ́ tọ́kàn jù òun náà ni pé kájúrò dé ìtaba kẹsì nínú méjèèjì ilé yìí tó mọ́yán lórí tó ti dá mọ̀ sẹ́nu ókè ìròjọ́ nínú gbogbo àwọn àlámọ̀rí ìjọlọ́wọ́ àbákọ́dá òkúta àti ìgbà tó ń bọ̀ wá. bákan náà gbogbo àtàjọ́ ìjọlọ́wọ́ kátó lọ wọ̀nyí pé ó lè fẹ́ ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlélógún nínú oṣù Ramadan pẹ̀lú àwọn ọlọ́run subhanahu wa ta'ala Ramadan yìí ó ń kásẹ̀ lọ díẹ̀díẹ̀ tọ́ba wu ọlọ́run ọba ìlú jọlá wípé tí oṣù Ramadan tó di ọgbọ̀n àjẹsí sáfù sí pọ̀ wá níjọ́ mẹ́sàn-án ní ṣùgbọ́n tó bá wọ́n náà ọba ìlú pẹ̀lú pé lọ́kàn sí lọ́gbọ̀n ni ó sì máa kọjá péjọ ọdún àti ń bọ̀ òun náà lọ́dún òjì kí ni o òun náà ni yọ ọ̀pọ̀ sí èyí tí ó jẹ́ ní méjèèjì ọlọ́run ọba ìlú pẹ̀lú lọ́mọ àtàǹbí ọlọ́run ọba ìlú pẹ̀lú pé ìgbà tí ó jẹ́ yẹn ọlọ́run kọjú ọjà sí kòrọ̀ fún wa kọjú ọjà sí kòrọ̀ fún wa ó fún wa ní ìròyìn ó wa ní ìráyè bàbá wa rí báyìí nípa àtàjọ òfin ọlọ́run a tún máa ṣàlàyé fún wa nípa àwọn iṣẹ́ tó fẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́sẹ̀ látọ́lá bọ̀ wá lọ́rùn nígbà tí ìparí rọmọdọ́n ọba dé nígbà tí ìparí rọmọdọ́n bá dé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́pọ̀ ìjà tẹ̀lé kọ̀ọ̀kan wa lọ́rùn ìta àmọ̀dé ìjàdí àtòlùfẹ́ ìta àǹpẹ̀ ìjágà nínú àwùjọ tiwa ìjàdí àtòlùfẹ́ òun náà ni zakat kan tó ṣe yí pé a gbà nígbà tí a bá parí ààwẹ̀ rọmọbọn a gbà lọ́wọ́ àwa tó ti bá a gbà ààwẹ̀ ká ló ń jẹ ká jẹ lálẹ́ ààwẹ̀ tó sì tún tẹkù a gbà fáwọn tó ti gbé wò ní rárá bí ọdún òfìfẹ fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa. ìgbọ́wọ́ rọ̀ mọ́ zakat olùfẹ́bí ìtọ́pọ̀ ni onídàájọ́ ó sì ní ọgbọ́n tọ́pọ̀ bákan náà ó sì ní ìrántí àbíyọ ó sì lódì wọn ó lásìkò tó pa dandan tá a yọ ó sì nígbà tá a gbé fáwọn tó ti pé abẹ́ẹ̀ṣe fún àlàyé tó ti bá ti pé fáwọn èèyàn. alákọ̀ọ́kọ́ ìdájọ́ jàdí àpòlùpẹ̀tẹ̀ ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn túláàbì òun náà lọ jẹ́ fún àdìsí àfáwa عبد الله وما عمر رضي الله تعالى عنهما وقد فرض رسول الله صلى الله عليه وسلم zakata al-fitr anabi sallallahu alaihi wasallam wọn ló ṣe zakata al-fitr ó ṣe ní ọ̀ràn àyà lórí alẹ́sẹ̀kẹ̀rì wọ̀lùfọ̀nsà akọ àtàbọ̀ wọ́sọ̀gẹ́rì wọ̀lùfẹ̀bí ọmọ kékeré àtàgbàlagbà wọ̀lùfọ̀rù wọ̀lùfọ̀rù àtẹ̀rù àtọmọlábí ojúlọ́rọ̀ yẹn lórí wọn nínú ìmùsùlùmí nínú mùsùlùmí. olùmọ̀wá sẹ́kọ̀ọ́ ibùdó ìsẹ̀mí rọ́ọ̀nì pàtó وما فرضه رسول الله صلى الله عليه وسلم إنسان صدق انتظارنا يا مثل ما فرض الله سبحانه وتعالى في صلى انتظارنا يا نان وسية وككلان بيجي لكن ما صفوا عليك إذا صلى ما تلك wọ́n sọ fún ọ pé kó mẹ́rin wá lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ìwọ òbúkátà àkọ́kọ́ tó máa wòye sí láti òun láti kọ́kọ́ wáyà kùrá ní kó ṣe kí ni o lọ́sọ̀rọ̀ pa nǹkan yẹn iwájú kó tó wá àdéhùn ẹ̀rí tó bá ti kọ́kọ́ wà lẹ́ẹ̀ náà ló ti di olóògbé kalẹ̀ àdìsí lọ́wọ́ tọ́tọ̀ rẹ nínú làákà yẹn nínú òye rẹ tọ́wọ́ mọ̀ ó ní pé inú kúránì òfin mu wa tọ́ba jẹ́ kọ́ ọba wòye dáadáa náà ọ́ pàṣẹ mo ti mú hadith wáyé náà alukóran náà lọ́tọ̀ kalori rẹ̀ nítorí ìkíni nítorí kọ́lọ́ ń tẹ́ ọ lára ẹ̀ka jùlọ ọ sọ pé wọ́n máa ń aṣá fún ọmọdún ọ̀sán olùkọ́ kò lóò. tó fún wọ́n máa nà hàkùn àní níta nàbí bá kọ̀ fún yín fàjáwò ọ̀rọ̀ ní ìjáwọ́ wọ́n tẹ́kùn mọ́ àyè ìjọba àyè ìdìbò rẹ̀ kọ́. ẹ báyọ̀ lọ́wọ́ ẹ má lọ sáde àgẹ̀rẹ̀ kó o níbi ìtajà ti fún yín dẹ́wà fún ilẹ̀ tí ẹ bá lọ sí bẹ́ẹ̀. ìyá ọlọ́run ọba ìlú pẹ̀lá nípa ọlọ́run má ti kà tẹ̀lé kan kalẹ̀ tó díyà. bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ̀dọ̀ sọ bá àti àtẹ́jọ́ àwọn ọmọdé àtúntò ìbámu fẹ́ǹtà níbi tí wọ́n tẹ̀lé sí wọn àwọn yòókù ìbámu àdáàbọ̀ àdéhùn àti kí ẹlẹ́sẹ̀ lérò ọmọ jẹ fún wọn. ẹrú kan nínú àwọn ẹrú ọlọ́run ọba ìrẹsì ọlá láti pè ìmáàmù wa Malik ọ̀ṣùmá ọmọ ọ̀sán ọlọ́ọ̀bá ìmáàmù Malik ó nílẹ̀ ìmáàmù Malik mo fẹ́ lọ sí hajj ní ẹ̀yìn àkọsí ìbò ó ní mìíràn hẹ́sùn amúrọ̀mọ̀ rọ̀tọ́lù sọlọ́lá àìsàn ọ̀tún tẹ̀ béèrè dèbò níbi táwọn ẹbí ti gbé ìrọ̀m lólè tẹ̀lé ìfà ọ̀là ẹbí ti gbé ìrọ̀m díẹ̀ ìdẹ̀ náà ni wọn ò ti ó ní rẹ̀ ìmáàmù máa lè kọ́ba jẹ́ pé kí n tó jẹ́ lólè tẹ̀lé ìfà láti ìlú Màdínà tí mo lọ sí máa kí n tó jẹ́ lólè tẹ̀lé ìfà kápẹ́ bẹ́ẹ̀ ni mo bá ti gbé ìrọ̀m mi gan àìmáàmù máa lè dín ní àkùsà àlẹ́ ìkàlẹ́ ó ní ẹ̀fọ́ wọn ni ayù kíkẹ́ ti ti hàn ìdílé òní gbẹ́ndé lẹ́yìn sáfẹ́lẹ́ ìfọ̀sọ́lá 50 kìlómítà ní ìlú madina ló ti tẹ́ ìrọ́mù tiẹ̀ èmi wá gbé láti di twenty kìlómítà sí ìlú madina thirty kìlómítà yẹn tí màá ti tẹ̀lé dáná bíi ìjẹ̀gà tí mo fi tẹ̀lé abẹ́ ìjà wọn ọmọ máa lábẹ́ ìbá lè kó ni. ó ní àṣà àlẹ́ kàlẹ́ ànímọ̀ nbáyà àtìsínà lè lórí ọ̀gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run sọ pé fájíyà dárí lẹ́dí ilẹ̀ yòókù ọ̀lẹ́fọ́nà àmúlẹ̀ wọn lọ sọ́ra o gbogbo àwọn ọ̀yà pàṣẹ àtẹ̀gbọ̀n mùsàlùmọ́ sọ̀làtẹ̀lẹ̀ àti ìgbà fìtà títí tí wọ́n tẹ̀lé sí wọn àwọn yòókù ìgbà fún àjábọ̀ nàdí nàdí yẹn lẹ́sẹ̀ lérò kọ́ má bàa tẹ̀lé sí wọn. tọ́ gbogbo tàbí sọ lóye tàbí sọ síwájú yìí wọ́n tọ́ka lórí pé ní tánàbí ti lọ́rùn àyàn tí lọ́jẹ́ fún wa ọ̀ràn àyàn náà lọ́jẹ́ lé wa lórí sẹmọ yìí pé lọ́pọ̀lọpọ̀ náà bàbá náà máa sọ pé ẹni tó bá àwẹ̀ tí ọ̀yọ́ jágà wọn là wẹ̀ rẹ̀ rọ̀ lókè bí àdá ọgbà àwẹ̀ ọ̀yọ́ jágà àwẹ̀ ẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ lókè bí àdá bó tilẹ̀ jẹ́ pé ìtọ́pọ̀lọpọ̀ míì nílé mi ọlọ́ọ̀ni sọ lọ́mọ tí gbẹ́nu ẹ̀ ní gbogbo wa o òjijì jágà yìí nígbà ọjọ́ pé ìmáàmù ni wọ́n sábà máa ń pè tí máa mú ọba sì wá nǹkan tí òbí ṣe wọn lójú kòkòrò yẹn kò sì máa fọmọ dọdọ ìmáàmù nǹkan tó bá ṣe fún máàmù gẹ́gẹ́ bá ti ṣàlàyé ìmáàmù kan ni wọn sọ pé ní àti tí máàmù bá jẹ ìkan nínú àwọn aláìsí tó bùkátà rẹ lókun lòun náà mú tó bùkátà èyí tó fi ọ̀tá rẹ̀ táwọn tuntun tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wọ́n sì máa sọ pé ìmáàmù ìyẹ̀gbẹ́ là ń gbà rẹ̀ lọ àdúgbẹ́ fọ́nàfọ́nà pa wá ní kéto táwọn arìgbà díẹ̀ ni tíjáta bá yọjú kò sí nǹkan lẹ́ o odigbo ti maamu sí rẹ ti rí wọ́n wá gbé wá ọ̀pá tẹ̀ sínú gbé wà wá ọ̀pá tẹ̀ sínú ṣéjú náà fi ṣe wá láti máa fi ẹ̀ka ọ̀rọ̀ wa àgbàdì ọdún lọ ọ̀dà ọ̀dà ọ̀dà rárá tó a padà máa ṣàlàyé yẹn ọ̀ràn àyàn òun náà nìdájọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú dágbéyẹ̀wò níbẹ̀ òun náà wà nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí hadith àfàwà abdullahi ọmọ àbáṣe ti fi wárọ́ bí ọlọ́ọ̀tà rẹ̀ àdìgbò àdìgbòmá olùkọ́ máa jẹ́ tó fi máa jẹ́ ní mẹ́tàkì kọ́ máa dún jẹ fáwọn tí wọ́n ti gbé wọn ti aláì oúnjẹ kọ́ máa dún jẹ fún wọn àwọn tí wọ́n jẹ́ aláì. bákan náà nínú àwọn àǹfààní ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú péyàn yọ jáká òun náà ni péyàn jẹ́ aláàánú ẹ̀dá ó tún wá jẹ́ ọlọ́rẹ tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ aláì kó ti dáadáa sí wọn yóò ti gbàròyìn pẹ̀lú ìròyìn tó ti kọ́ jẹ́ ọlọ́rẹ̀ àti ìtúgbà àwọn tó ti fún wọn jẹ́ aláìní oríṣi eléyìí àwa náà kò ní ká mójútó gàgàtò ní kíkiri wà kọ́lọ́wọ́ bá kọ́ sọ́wọ́ ju àsìkò tó ti bá ti gbogbo àwọn kan wọ̀nyí lọ ó ti fún wa ní ìrọ̀rùn rọra tó ní àtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa bá fi ní àmàlà ṣe bákan náà ìtẹ̀sánú táwọn ni ìran tá a ti máa ń yọ zakatul fitri ànábì wa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallama ó ti kí ni ọmọ ti ṣe àlàyé eléyìí náà fún wa nítorí pé kò sí nǹkan kankan tá nàbí sallallahu alayhi wa sallam tí ó ṣe àlàyé fún wa. Ìdí ọkọ̀ adandan sẹ́mi àtẹnìkọ̀ fún adábí ọ̀dà gásọ̀lù fún òun náà ni ọ̀hánpẹ̀lẹ̀ ádámì jèrè. Oúnjẹ jọjọ jọ máa dámà, oúnjẹ tó èèyàn jẹ tọrọ ọ̀hún wa láti wọ̀n oúnjẹ tá à ń jẹ tá a lè níwọ̀n ní òkun wọn tó òun náà làá fi ṣe kíni o làá fi yọ dàda pọ̀lú pété rẹ̀. oúnjẹ yìí tí ló tá a fi sọ bẹ́ẹ̀ nítorí pé bó ṣe wá lójú ayé àlẹ́sìn sọ́nà nìyẹn lórí ayé àlẹ́sìn sọ́nà ànábì pàṣẹ wọ́n yọ pẹ̀lú sáàmù wọ́n yọ pẹ̀lú bàbà tàbí jẹ́rú wọ́n ti yọ ọ̀nà àlè yọ pẹ̀lú rẹ̀ bákan náà zẹ̀bí ìdẹ̀tún zẹ̀bí wọ́n lè yọ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni wàrà jíjẹ tá a mọ̀ ní pàwọ́dà mi àlejò kí ni o ya. àti ní kankan tó yàtọ̀ sílẹ̀ yìí nínú àwọn oúnjẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bó dánù fàáhí bò máa ń mọ̀lùkọ́ kọ́ rẹ̀ nínú hadith àfáwà ẹ̀kọ́ tó náà ẹ̀mọ́ àfọ́sí ọmọ ọ̀sán ti fi ọlọ́sọ lọ́mọ àrẹ sọ́lẹ̀mù ó ti zakato ìfẹ́kiri ó Ramadan nínú oṣù Ramadan ọmọ jẹ fọ́nrán tọ́rùn kan ní sámúrì nínú sámúrì tó mọ́kàtà sí sínú ẹ̀ ní sàìrì tàbí bọ́ọ̀rù nínú sàìrì bọ́yá àwọn ìran bàbá àgbàdo nǹkan kan bẹ́yẹ wọ̀kánà sàìrù yọ ọmọ dáadáa. àbá wa abdullahi ọmọ ọmọ ó ní wọ̀kánà sàìrì ó ní sàìrì àgbàdo àti bàbá yẹn yọ ọmọ dáadáa lọ́jọ́ yẹn ní sàìrì wọ́n nínú oúnjẹ lọ́wọ́ àwọn nínú oúnjẹ tí wọ́n ń jẹ́jọ́ náà lọ́wọ́ òun náà ní ká àgbàdo ṣe kí ni o òun lọ́wọ́ àbí bàbà tàbí jéró nínú oúnjẹ wọn ló ṣe kí ni òun náà lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wọn ti ṣe àlàyé eléyìí kàmá kọ́lá abu sa'id ní sọdiri gẹ́gẹ́ bí àfọwọ́ abu sa'id ní sọdiri rọ́bì ọlọ́run sàáyàrá àyùkọ́má àyùkù gẹ́gẹ́ bí wọ́n ti sọ. wọ́n ní kóńnà nùkúrẹ́ ju yọ́ọ́mà ní fẹ́tìrì ajẹ́ni tá a máa mú jáde ní ọjọ́ fídíò ọjọ́ ìtùnú ti áńdí nàbí sọ́sọ́lọ̀ lásìkò àná ìrọ̀sọ́lọ̀ àwọn mú jáde sọ́ọ́ wọ̀kánà kọ̀ áàmùnà àfọ́ àwa àbúta yìí nìkan kọ̀dìrín ó ló ń jẹ wa ní ọjọ́ yẹn ó ní àdìsẹ́yìn wọ zàbíìbù wọlé àpẹ́ wọ̀tàmù ó ló ń lọ kárí bàbá àgbàdo bákan náà kárí èdè jẹ̀bí bákan náà kárí pàwùdà mi tọ́gbẹ́ bákan náà kárí kùnrin kárí sámúrù ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká ń jẹ́gbọ́n yẹn ìmọ̀ àmọ̀lùkọ́ kọ́ọ̀rì náà gbé hadith jáde jáde rí bíbá yìí tó wá jẹ́ pé ó jẹ́ ní. Kọ́lá máa tún ní láwùjọ lónìí táwọn kan dìde pé láìsí sínú tálẹ̀tì tọ́lọ̀ sí kíni o tó fi yọ zakato ìpèsè torí ẹ̀ lọ́dọ̀ tí wọn wọn ò lè yọ ráìsì ẹ̀jẹ̀ tí wọ́n fi ṣe zakato ìpèsè. Wọ́n sọ pé ẹwà kò síbẹ̀ torí ẹ̀ lọ́dọ̀ táwọn àwọn ò lè ṣe kíni o àwọn ò lè fi ẹ̀wà yọ. Ó dà tá a bá ti fi yẹ̀wò dáadáa gẹ́gẹ́ bí àbúrò sàyẹ́dì mẹ̀sọ̀rí ti tá a bá gbé yẹ̀wò dáadáa àgbàdo báyìí lọ́fẹ́ wọ̀ fún mi láàárọ̀ ọjọ́ ọdún tí yìí fi adìẹ ṣé ìwúrẹ́ wa ní mímí tó àti àgbàdo wa fún mi báyìí ó ti wọn àgbàdo lọ́ba gbé wa ṣé màá sì yọ àjà sẹ́nu mi. rárá o tó tó lè sọ yẹn ó ní wàá sọ bàbá mi sọ di lẹ́wù sọ lọ sọ́jì ìyàn fún sọ lọ ní kúwó pé mi ní wọ́n sáré gbé kaná tó ń pẹ́ ń bá ti sọ wọ̀wọ̀wọ̀ mi náà àjà yàn sí ìlú papọ̀ bó ṣe lúrú tí ò ní ìgbàgbẹ́jọ ata wẹ́wẹ́wẹ́níwẹ́ lọ ah, èyí ò fi ṣe sọ́hùn èyí ò fi ṣe sọ́hùn ọwọ́ ayàpọ̀ sí fún gbàgbàdo gbàgbàdo fi jẹ wá fún torí lónìí àwọn kan sọ pé àgbàdo ní gbàgbàdo àti kéro lọ fún òun náà lọ láti kí ni òun náà lọ láti kí ọkọ jẹ oúnjẹ torí pé àsìkò táyọ̀ nǹkan yìí àárọ̀ ọjọ́ ọdún jẹ máa sọ̀rọ̀ ọ̀rùn káwá gbàgbàdo fún yẹn tí yóò gbogbo wa kọ́ má pé gbà tí ìṣinú jẹ́ tó tara ẹ̀ yá sí wọn lọ sí mùsọ́là òun ti ara kan ní kò ní nǹkan kan jẹ lọ́ba tẹ àdìgbò ọdún àbá àbẹ́ẹ̀kọ́ ní akú ọdún ọjọ́ àyàbò pé wọ́n ti máa ń wílẹ̀ Yorùbá àbí tẹ̀ láti máa tẹ́ra wa o lọ́wọ́ àná wílẹ̀ fún ara ní kẹta tí ò sì rí jẹ lágbájá wa àìrè wo ni ajá tó ti jó títí mo gbé àgbàdo wá sọ́dọ̀ rẹ̀ àgbàdo ni wọ́n ti jẹ àgbàdo ló ń jẹ tiẹ̀ nígbà tó gbàgbàdo wá ní àárọ̀ kùtù téèyàn ọba fi yọ yọ jẹ pé tọrọ pẹ̀lú pé kó ṣe kí ni ọkọ jẹ èèyàn fún yẹn ọmọ ọkọ ọba jẹ èèyàn fún àgbàdo ọba jẹ fún bàbà ọba jẹ fún yẹrọ ìgbà àwọn kan yẹn pé ni ọlọ nínú rẹ náà ni ìrẹsì nínú àwọn oúnjẹ fún àjùlá gẹ́gẹ́ bí olùmọ̀ wáyé náà tẹ̀lé ìṣẹ́ sọ fún wa wọ́n là ní yọ nínú oúnjẹ àwọn ẹran tó oúnjẹ ẹran lọ́wọ́ lọ sí èyí wá ṣe èyí yẹn òkè ti dẹ́kun dárẹ̀ a ṣe bá ti pa pẹ̀tẹ̀ tẹ wá da olùbọ́ ti títẹ ní ọ̀gbà amú dáadáa báyìí oúnjẹ ewúrẹ́ mi yìí àìsí èyí ṣe kí ni o àìsí yọ ṣàkà pòlìtẹ́pẹ̀lì àti gbogbo àwọn oúnjẹ tó bá jẹ oúnjẹ ẹran àti àìsí yọ torí káàdì sọlá sọ pé ọmọ jẹ kó ẹmẹ tẹ́ǹtì pàtàkì ni ó jẹ ọmọ jẹ fáwọn tó ń jẹ aláìní kì í ṣe ó jẹ fáwọn ẹran àwọn èèyàn tó jẹ ọmọ ẹdẹ ènìyàn kò lè máa jó jẹ fún wa kò náà lànà sọlá sọ kíni o kò náà ní òkè bákan náà a tún ní máa yọ zakato ìfètè pẹ̀lú bóyá alọ́wá ìjẹ́ kan ìfẹ́ ìmú fún ọ zakato ìfètè rárá àìwọ́n láì fi àwọn fúrọ̀ àwọn ìtẹ́ àìsíyọ. bákan náà àwáàdì àwọn abọ́ jẹ́pẹ̀tọ̀ abọ́ ìmọ̀gbé fún ọgbọ́n máa jẹ́ zakato lè fitiri wọn là ní yọ. bákan náà aṣọ àní ti yọ zakato lè fitiri bẹ́ẹ̀ náà wà ní kápẹ́wá lówó wọn là ní yọ zakato lè eléyìí èyí táwọn sẹlẹ̀fù wa tó wà lórí ẹ̀ ṣe lẹ́yìn àdẹ́gbà mọ̀ káwọn sọ̀rọ̀ náà owó ń tí wọ́n ná láyé rẹ̀ àwọn tí wọ́n ń ta tówó náà ṣe kíni o wọ́n bẹ lásìkò ànẹ́bí sọ̀rọ̀ àrẹ sọ̀rọ̀ tó tó ti bẹ́ẹ̀ ànẹ́bí sọ sọ sáàbì yọkọ oúnjẹ ni ó sì tún wọn bí oúnjẹ fáwọn tó ti fún wọn jẹ aláì báyìí òun náà ni àwọn olùmọ̀ wa wọ́n ti fún olórí ẹ̀ dáadáa wípé àní owó yọ wọ́n nítorí pé tá a bá tó owó yọ ó ti kú òní ìjọsìn tí ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlápẹ́tà ìṣọ́lá ń tẹ́lẹ̀ òfin lé wa lórí bọ́ọ̀sì ìjọsìn ni torí pé tó bá ti fi owó iṣẹ́ ìpamọ́ ni owó ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n sàkàtà tẹ́ẹ̀tẹ́ tẹ́ẹ̀tẹ́ tẹ́ báyìí ìtẹ́ tó jẹ́ pé gbogbo mùtúmù wà lẹ́sẹ̀ kí ni o wọ́n lè fojú rí wọ́n ní àtọ̀ sí yẹn náà tọ́ba jẹ́ pé wọ́n bá tọ́ka pé ká ti yọ ni wọ́n ní bàbá ti di pé ìṣèlú olówó ọ̀bá lọ mú tọ́ọ̀rùn kan rọ́bà tá a ti ta mọ́ fi hàn wá pé náà làbí yọ ọ̀dà kátólì fitiri yẹn yọ pípadé yóò ti bọ̀ mẹ́ẹ̀ báyìí yọ wọn orí tèmi lélẹ̀ yóò tún ti bọ̀ míì orí ti lágbájá lélẹ̀ yóò tún ti bọ̀ sẹ́fọ̀ pé bàtẹ́ ti bu alákọ̀ọ́kọ́ kan bàbá olówó bí ìpele wọn ta báyìí rẹ̀ ṣébí thirty thousand forty thousand fifty thousand lẹ́pẹ́ ẹ̀jẹ̀ ti lọ́ra méjì mẹ́ta owó tó mú lọ́wọ́ yìí ọlọ́run lọ́mọ yorùbá yóò kùnú yìí máa ra yìí ráìsì kódà ráìsì subhanallah wọn ní sọ báyìí kó wá ní ìpínlẹ̀ àbámọ̀ àti mútu tàbí sọ́hùn kan nu owó báyìí láwọn tí wọ́n ní gbèdéke orí kọ̀ọ̀kan tó kán kọ̀tọ́ kọ̀tọ́ rárá kásọ́ra kásìkìlà fún ìṣèlú yẹn. bákan náà àsìkò owó òun náà ni ìyẹn wá jẹ títà kátólì fitiri ti pa dandan lórí ẹ̀ láti lọ. àsìkò títà kátólì fitiri ti pa dandan lórí ẹ̀yà òun náà nìgbà tóòrùn tóòrùn bá wọ̀ ní alẹ́ ìṣirò pátápátá alẹ́ táwọn òkà àpárí àwẹ̀ tí wọ́n ní wọ́n yóò sùn àbíta àdìgbà rẹ̀ pé ọgbọ̀n alẹ́ ẹgbẹ́ náà gbà rẹ̀ tó ọgbọ̀n pérépéré tàbí mọ́kànlá tí wọ́n kéde pé wọ́n rí oṣù alẹ́ ẹgbẹ́ yẹn lápẹ̀ ní lẹ́lẹ́pọ̀ yẹn wọ́n lé ọdún làpẹ ọjọ́ yẹn ọjọ́ yẹn ẹni tó bá ti bá láyé ìdàgbàsóòlù títì ọ̀ràn yẹn fún ṣe kí ni o ọ̀yọ́ lórí rẹ̀ nítorí pé àti ìtàkìtì tó kẹ̀ sí pé wọ́n ní zaka àlèkéterè zaka ìtùnú zaka ìtùnú ìtùnú wá ní ìtùnú tá a fi máa fi nígbà yẹn pé zaka ìtùnú ni wọ́n pè é ẹni tí ìtùnú ìgbẹ̀yìn yẹn bá ti wá báláyé ó sì wá tó ánìlò òjò àwọn tó jẹ́ pé wọ́n yọ zaka tó kí tí òkú yàrá ẹ̀ wọn lórí. èèyàn bá rọmọdọ́nù bọ̀ wọ́n bá rọmọdọ́nù bọ̀ ọwọ́ àpò ìtẹ́jú péréje ìtẹ́jú márùn-ún tó ń lọ́ba kó omi ilé àyíká lọ́sàtò lè pété ọ̀pá dandan lórí ẹ̀ torí pé níta ń pè ní ìsinmi ọtọ́ parí òtítí ni ọ̀pá lórí ilé àyíká. tọ́ alẹ́ tí àwọn òpin arúgbó bá pátá sọ agbára ọjọ́ rẹ̀ bọ̀ agbára ọjọ́ rẹ̀ bọ̀ ó kú ìtẹ́jú díẹ̀ báyìí wọ́n bá ọmọ kan wọ́n ti di báyìí òórùn ọba lórílẹ̀ ayé ìrìnàjò náà àsìkò díẹ̀ ọ̀gá mi rẹ̀ nínú oṣù Ramadan ìdínú ó wá parí ẹ̀ pékin ní oṣù tùbà ní orílẹ̀ ayé tó báyìí òun náà ni òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlú fẹ́lá kó ṣe lọ lórí àwọn tó ti pé wọ́n jẹ́ ẹni ọ̀ràn àyà. bàtí wọ́n pè sí àwọn tó jẹ́ ẹni ọ̀ràn àyà lẹ́sìn òru ìbáláyé ọwọ́ àbúrò òfin mi ìtòdì òfin mi ìtòdì ni pé ẹni tó báláyé yẹn kì í ṣe lásán ẹ̀kọ́tẹ̀ bí kò ti fi ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé pàṣẹ alẹ́ oúnjẹ tí ó ti wá jẹ fún ara rẹ̀ náà lọ́jọ́ ọdún tàbá wà sí mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n jọ ń bẹ papọ̀ ọ̀bẹ fún un. èyí tó bá wá dẹ́kù nínú oúnjẹ tàbí ó tó kù lọ́wọ́ rẹ̀ tó lè lọ sí láúnjẹ ìdìyẹn ti lè tó fi yẹn ní ó ṣe kíni o ní ó ti ọ̀dà káàtà. lápẹẹrẹ ọjọ́ oúnjẹ alẹ́ ọdún oúnjẹ tí ọjọ́ lálẹ́ ní ọjọ́ ọdún lọ́ torí tọ́ bẹ pé èyí tọ́jẹ́ tí lọ́nu gbogbo fẹ́ lómi á tún máa raka pé wọ́n tún fẹ́tẹ̀ pé zakatu ìfiti wà fún wọn. ṣùgbọ́n lápẹ̀rẹ̀ èèyàn mẹ́wàá níbẹ̀ lábẹ́ kápá rẹ̀ tẹ́ni àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí wọn lágbára tí zakatu ìfiti fún wọn àfọ̀rùn rẹ̀ lọ́wọ́ nígbà tó wù náà wá wo oúnjẹ alẹ́ ọdún tí wọ́n jẹ ọjọ́ ọdún tí wọ́n jẹ nígbà tí ó wo tó kù orí tó kù orí mẹ́ta lọ orí mẹ́ta yìí náà ni ó yọ ọlọ́run ọba ìlú gbọ́dá nípa tí ọkùnrin lọ́ha máa ń sàtà àjò ẹ páyọ̀ ọlọ́run bí ẹ bá ti ṣe kí o ẹ bá ti lágbára wa. kátó wa lọ mọ̀ yìí bí ìní àtẹnì kọ̀ọ̀kan wa ó fi ẹ̀sìn ọlọ́run tó ń sọ fún wa pé káyọ̀ zakato ìfitiri yìí ọ ń bá wa wí sáàrà tani. nípele àkọ́kọ́ ó dojú pé ìní àtẹnì kọ̀ọ̀kan wa. ìyàwó fúnra ara rẹ̀ tọ́ba ní ìjọba yọ zakato ìfitiri nínú dúkìá ara rẹ̀ òjò tèmi ni òjò yọ zakato ìfitiri nínú dúkìá rẹ̀. tọmọ bá ní agbára bẹ́ẹ̀ yọ yọ zakato ìfitiri nínú dúkìá ara rẹ̀ nígbà tí ọ̀pá símọ́ tó tó pàjẹ́dẹ́ ọ̀ràn yàn lórí ẹni tó ṣe pé gbọ́mù káàtà lórí wọn nítorí pé bọ́lá ti bá wa sọ̀rọ̀ síta ti kankan wọ́n bá wa sọ̀rọ̀ pé oníkanukú kó ṣe kéde o kó ti tẹ̀ díẹ̀ nígbà tí o ti àǹfààní àti ìgbàláyè òun náà yóò fi bọ́ sí orí ẹlòmíì ìyọ́ ọlọ́run bá kọ́lọ́ kọ́lọ́ kó ti àánú sílẹ̀ àtẹ̀kọ́ kan wa bárakàlá olúwọlé fún ọkọ̀ àdìwọ̀ fún ọ̀nà fáìlì wáyé ọkọ̀ bí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد أقول لكم الله وبعد إن شاء الله يجعلك وما بعد نبي محمد صلى الله عليه وعلى آله وسلم أولا لله شاء الصحابة يا رسول الله لنا لكم إجازة تسلك وعكيس كيف القيامة gbogbo àti àṣeyẹrù sí ọlọ́run ọba ìdíjọ́lá kálọ̀ mọ̀ yìí pé àsìkò tí ayọ̀ sàkà tó tètè àsìkò méjì péré ni o àsìkò tó ti ó jẹ́ àsìkò ọ̀ràn ayé rẹ̀ gángan àtàsìkò tó ṣe pé kò lọ́la tó àsìkò ẹlẹ́ẹ̀kejì tí ò lọ́la tó òun náà ní kí ọdún bá fún ọ̀la àbí ọdún bá fún ọ̀túnla adéyọ gàdá tó lè tún kiri wa fáwọn tó ti pọn ti aláìlá gẹ́gẹ́ bó jẹ́ pé àfa wa abdullahi ọmọ ẹmọ rọbì ọlọ́run ṣàlẹ àtìwọmọ níbi ni wọn máa yọ gàdá tó lè tún kiri wọn nígbà tí ọdún bá kọlà àti tọba kú ẹsùn la ìgbà wọn lọ ajá ti kọsọ padà dàtú tó ti lọ lájú òun náà ni àárọ̀ ọjọ́ ọdún síwájú kó tó di pa lọ sí mọ̀sánlá tá lọ sí sọ̀lá. àárọ̀ ọjọ́ ọdún síwájú ká tó lọ sí sọ̀lá tó ẹ̀yìn wa òun náà láti fi òun náà la máa yọ ẹ̀ka tó ìpèsè tó bí àsìkò tó dáájú nínú àsìkò tí aláṣẹ ní aláṣẹ tó kòkòrò rẹ̀ nítorí pé kọ́ńtò ó ti fún gbogbo wa nínú òfin ẹ̀sìn ọlọ́run zakato ìfitiri á gbìyànjú lórí wípé pẹ̀lú àwọn ọlọ́run sọ̀tánà owó ọ̀tá rẹ̀ káyí kó ti wà ńlẹ̀ nígbà tó bá ti wà ńlẹ̀ ó ti di àárọ̀ báyìí ìṣẹ̀lá gbé zakato ìfitiri á gbé fún àwọn tó ti pa abáfẹ́ gbé fún kó tó di bá lọ sí mùsọ̀lá ẹni yòówù tó bá yọ síwájú kó tó wá sí mùsọ̀lá ọ̀díyá zakato màtúbọ̀là zakato lọ́wọ́ gbàdúrà ẹtọ́ bá yẹ kí nígbà tó wá ti mọ̀tọ́ ládé ńlọ́wọ́ á tètè yọ pẹ̀lú ẹ̀kọ́dákọ́ tó sàrà àlàfàlùfẹ tó ọyọ lẹkàtọ lùfẹtìrì àyàfi àyàfi tó wà bẹ́ẹ̀ nínú àwọn àyàfi òní kíkà tí ẹ yìí ní ìṣẹ̀lẹ̀ ọdún pa lójijì bóyá nílé àjò ọwọ́ àwò títí nígbà tó tó pa nílé àjò lónìí gbogbo omi tó ti lè rí ìjọra tó fi jọ zakato lùfẹtìrì rẹ kùrì àtìlẹ́yìn ìgbà tí wọn tó ti sọ láti sọ lótórí àwọn ìyàgbọ́n tí ṣọ́ọ̀bù fún wọn lọ́ra jà lọ́wọ́ ọlọ́wọ́n pẹ̀lú zakato tàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ti gbé zakato ní títí ẹ̀ tó ti gbé fọ́ọ̀yàn lọ́wọ́ tàbó tiẹ̀ ní gbé kalẹ̀ fún ẹ̀gbẹ́ kọ́ tọ́ọ̀tún bá dé o láàárọ̀ ọdún zakato ní títí o yorùbá mi tó fún àwọn tí wọ́n jẹ́ aláìní ẹni yẹn wá gbàgbé láti bá gbé fún aláìní tó àtìgbà tó tó ti mùsọ́ládé lẹ́nu yẹn ti yọ láti kò ojú ojú ló wá àsìkò yẹn ọlọ́ọ̀bá ìdíkẹ́ ọlọ́ọ̀bá ta sí àsìkò tó ti pé ọlọ́ọ̀bá ìdíkẹ́ láti kí ni òṣọ́bá gbé táwọn ìdí tí báyìí bá tẹ̀lé ní òfin ẹ̀sìn ọlọ́run ọba ìrẹsọ́lá kò sí àbúrò nínú òfin ẹ̀sìn ọlọ́run tá aláṣẹ dá kátó ìgbésí rẹ̀ fún àwọn aláìní tí wọ́n jẹ́ mùsùlùmí tí sẹ́ńtì èdè mùsùlùmí aláìní tó jẹ́ mùsùlùmí tí òrìṣẹ́ ọ̀jẹ̀ á dì fún wọn. ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ti sọ fún wa yìí pé ìmáàmù lọ́pọ̀ tó táwọn òfin ká torí pé ọmọ ẹ̀sẹ̀ tí àwọn tí wọ́n bẹ lẹ́yìn rẹ̀ láì mọ iye àwọn ẹ̀kọ́ tí lọ bá ìmáàmù pé ìmáàmù ẹ̀dá dákọ̀ọ́rán ti wa ató bíi mẹ́rin ní ilé ató mẹ́ta a tíìmù ni wá o tíìmù ni wá awọ kọkànlá méjìlá ní ilé ìyẹn tí wọ́n lè máa ní wọ́n ṣe kí ni wọ́n gbé wa tó bá tẹ̀ yọjú èyí yẹn tá a fi ń gbẹ fáwọn ìmáàmù tí mọ́mù bá jẹ́ aláìníṣẹ́ nǹkan kan fún ara rẹ̀ ní ìjọ jẹ lọ́jọ́ ọdún tàbí jọ jẹ lọ́jọ́ ọdún tàbí pé tí ó jẹ dáadé ọdún nìkan lórí kùtì jọ jẹ ní ọjọ́ ọdún ìmáàmù náà ti wà bẹ́ẹ̀ tí wọ́n gbé fún tóun náà yọ jẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àti fi hàn yóò pè fún àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn aláìní yòókù. ààyè tá a wà láfẹ́ká tí ọjà ká tòlù fìtìrì àwọn tí wọ́n jẹ́ aláìní ti jẹ láwùjọ wa aládùúgbò wa kò ní wọ́n fẹ́ ká kí o ká ọjà ká tòlù fìtìrì tí ọba wa ti aláìní ládùúgbò rẹ ó tẹ̀sẹ̀ wá padà dá kó o gbé sàkátò fìtìrì kó ládùúgbò rẹ kò gbé lọ sáyé àìgbé zakatu fitiri kúrò nínú olú kan Ìbàdàn ní báyìí ṣe bàdàn ní ìjọba kákùn tó fi rọ̀ ọ̀pọ̀lọ̀ síbẹ̀. Àwọn àyè tá a ti ní sílé yẹn ni àwọn àyè tó mọ́ bí orílẹ̀ Mọ́tíkà táàmù péjọ ti bẹ́ẹ̀ ṣèkínni o ọlọ́lá orílẹ̀ Mọ́tíkà táàmù péjọ ti bẹ́ẹ̀ ṣèkínni o táàmù ọlọ́lá àwọn àyè nìkan òun náà láǹfààní láti fi ká ṣèkínni ká gbé ìyànjú lórí pé ọlọ́run bá bá fún wa láǹfààní pé bóyá lọ tẹ̀wé bọ̀ ọjà pé zakatu ìdíje wa òrè bẹ́ẹ̀ púpọ̀ kí ni àtẹnukọ̀ kan wa sí àbáwòye ti dáadáa àwọn ìdájọ́ wọ̀nyí òun náà ní ìdájọ́ èyí tó ti kó ní ilé pẹ̀lú ìdájọ́ tó ti tẹ̀lé gbogbo adájọ́ ní ọlọ́ ká lọ mọ̀ wípé ọdún nínú àwọn ìtọ́lọ́wọ́n ọba ìdíjọ́ láti lófin fún wa ni ọlọ́wọ́n ọba ìdíjọ́ láti ọdún lófin fún wa àwọn ẹ̀kọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti máa ń kà fún wa nínú àwọn ẹ̀kọ́ tá à ń kà fún wa nípa ọ̀rọ̀ ọdún òun náà ni pé nígbà tí alẹ́ ọdún bá ti dé yálà alẹ́ ọdún ìtùnú tàbí alẹ́ ọdún ìkúnra tó a máa ju orúkọ ọlọ́wọ́n ọba ìdíje látòbí. tọ́ba jẹ́ alẹ́ ìtùnú bá tọ́ba jẹ́ ọdún ìtùnú ni a máa ju orúkọ ọlọ́wọ́n ọba ìdíje látòbí títí láti dé mùsọ́là lẹ́yìn mùsọ́là kò sí ìjọ̀kan mọ́ tọ́ba jẹ́ ìtùnú tá a máa ń ṣe nígbà tá a bá gbá rẹ̀ tòṣùgbọ́n tó bá jẹ́ ti ìgúnran ni òun lọ́jọ́ pé látàlẹ́ yẹn ọbẹ̀ rẹ̀ tí ó fi di ìrọ̀lẹ́ ọjọ́ kẹrin ọjọ́ ọdún ònìyẹn ló débẹ̀ tó àmọ́ gbórúkọ náà ọba ìlú tààtù gàrà tá àjọkùnrin àmọ́ gbé tóbi dáadáa àmọ́ pariwo sókè àwọn tó dùn yẹn wọn máa sọ ní tó gbìmọ̀ ọ̀gbọ̀n àwọn bọ̀ bákan náà nínú ọdún ìtòlù nínú òfin ẹ̀sìn àti ìlànà ẹ̀nẹ́bí wa mọ̀sánà sàlà sàlà onífàdé sàlà ọmọ ń lọ sí mọ̀sánlá pẹ̀lú ti pé yóò yóò sùn lọ sí mọ̀sánlá àkọ́kọ́ sáré ní ti máa fi túnu òun náà ní sámúrù yóò jẹ́ ní òǹkà déjì òfin bóyá mẹ́ta bóyá márùn bóyá méje mẹ́sàn-án mọ́kànlá lọ sókè láwọn òǹkà déjì òfin ànẹ́bí wọ́n parí oorun wọ́n gbé lọ sí mọ̀tọ́lá ọ̀wẹ́ ìwọ́tọ̀ ọjọ́ kùnrin ọ̀wà lọ́kítà tó gbádùn tọ́lá láàfíà kìí ṣe bí tù wọ́n ní kọ́ lọ wá o. ìṣe lọ́kítà tẹ́tẹ́ bí yẹn bá dúró ti ọ̀yọ́ ọ̀bẹ ẹ̀dì táwọn màláìka náà máa kórìíra sí oorun yẹn rárá o. yàtọ̀ làbúté sí yẹn lọ́kítà tó gbádùn àlò. èyí tọ́ rẹ wà nínú àtọ̀ wa tọ́lọ́ bá fún wa láǹfààní dára tó tuntun alihamudulilayi yóò bá ní ìtàwọn kó sálẹ̀ bá tó ní tẹ̀lé àkóso yẹn ìtẹ́lẹ̀ yọ náà tó ọlọ tí ọ náà aṣọ tó gbádùn òun náà làwọ lọ sí tọ́lá tó nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíjọ́ lá ọtọ́jú bàtà rẹ ọtọ́jú fìlà rẹ ìrísí rẹ ó ṣe kíni o yóò wojú rí oṣù dúkà wọn ó rí àpẹẹrẹ ìdùnnú wọn mọ ní lára rẹ ìpele àfẹ wọn nígbà tí a bá ń lọ sí tọ́lá wa àwọn tí wọ́n tóbìnrin wọ́n wọ aṣọ wọn tí wọ́n máa ń wọ̀ nípìnlẹ̀ lásọ ọyọ́ nílé ìyọ̀wọ̀ yọ tí òfin ní ti ọ̀tọ̀ lẹ́sìn yẹn tí òfin ní ma fi kó fìtínà báwọn tó ti mọ jọ ọláyìn fìtínà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ lónìí obìnrin tó wá tó wà látàn tẹ́gbà wo ẹlòmíì tó bá rò ìró yóò rò yóò fún mọ́ ìdílé tẹ́jà tẹ́tẹ̀ kan ní yóò asọ̀tọ̀ fẹ̀ òun la tó obìnrin asọ̀tọ̀ kẹlẹ̀ òun la tó obìnrin asọ̀tọ̀ nígbà òun la tó obìnrin tó níjà sọ káfíìrì oníjà sọ àwọn káfíìrì àwọn tó jẹ́ aláìsàkọ́ oníjà sọ ọkùnrin oníjà afáyémọ̀ká kò sì ní jẹ́ ọ̀tọ̀ fúnra rẹ̀ bákan náà kò sì ní tẹ̀ fún kò ní ti lọ́pìndà kò ní ti ní bá sọ obìnrin gbogbo àwọn iṣẹ́ tóbìnrin gbogbo àwọn mọ́jọ mẹ́jẹ̀ẹ́jọ tá a kà yí ẹ̀jẹ̀ ká bákan náà tábàdé mùsọ̀là amọ̀rẹ́ ti dé ìmáàmù dé ìmáàmù láàrin ti dé kó dé tọ́ka débi tó ń ti sọ̀lá tó ń ti sọ̀lá tó wà pé ìmáàmù náà ti wá jókòó jókòó dídì rárá ìmáàmù yóò fi ọ̀kan ìdíbẹ̀ ó di kàn ìdíbí pé kò ń débẹ̀ báyìí gbogbo ìlàtọ̀ ti sọ̀lá tó gbogbo ìlàtọ̀ sọ̀lá tó ní ìfọ̀ ọmọ kò ní àgá ní ọmọ kàkà nínú gbogbo àwọn rájàrájà ti tẹ̀lẹ̀ láwọn mùsùlùmí àti ń sọlá báyìí wọn pè wọn ní ẹ bá wulẹ àti fún wa ní ẹ bá lóko àti ní wọn dé ẹ lọ kó wọ ọpẹ lọ́wọ́ wọn àtúwọ ọyá ẹ lọ gbà lọ́wọ́ wọn. ìjà sọra ọdún là ń bẹ ọdún dàpọ kó ṣe ìrọ̀rùn àjọrọra kó ṣe tẹmí àtẹnìkọ kan wa Ọlọ́run ọba ìlẹgbẹ la kó jẹ kí ọdún náà kó jẹ kó bá wa ní pẹ̀lú rọ̀rùn kó jẹ kó bá pẹ̀lú rọra gbogbo dáadáa táàbì sílẹ̀ Ọlọ́run dàpọ tẹ rọrùn tẹmí àtẹnìkọ kan wa òrùlé lẹsẹ lọkọdì àti ìwọ náà ọba ọba tí ìrìn olùtókù ọlọ́dàkùn tó bá ti kún gẹ́rẹ́ o olùtókù ọlọ́dàkùn tó bá ti kún gẹ́rẹ́ o wọ́n ti wá nínú àwọn tó ṣe pé wọ́n máa sá òru òru náà wọ́n ti sáná sí nínú ìgbésí ayé wọn tó láwọn tí wọ́n lọ wọ́n lọ lùlù bẹ́ẹ̀ tí wọ́n lọ ju àwọn sáná sí ni àwọn mọ̀lẹ́kà aláàrùn ti kò wọ́n lù wọ́n lọ lù bẹ́ẹ̀ wọ́n ti játijáti ìṣe wọn pè lẹ́dá tẹlifọ́tìrì fún ẹ̀rẹ́ wọ́n ti tọ́ da ayẹyẹ lónìí ọlọ́bí lẹ́dá tó lónìí lọ́jọ́ tó lẹ́dá tẹlifọ́tìrì yá sọ́ra ìfẹ́ lọ́hùn nínú òru yẹn òun náà ní sẹ́kọ̀ọ́ fájú àtọ́ gbajúmọ̀ jù tó wá látọ̀dọ̀ ìyàwó àyíká ọjọ́ lọ bẹ̀rẹ̀ àfáàjẹ tó sọ̀rọ̀ sọ fún pé ìrẹ́ ànẹ́bí sọ̀dọ̀ ìyàwó àyíká sọ pé ànẹ́bí dákun òrùlé láti ìtọ́jú tó ṣe bàbá tó ń bí wọ́n bá ti ní ṣe kò ń gbé òun yẹn kí ni màá máa wí ànẹ́bí ni màá sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa wà ní wọlá lábòjúkò wọlọ ọgbẹ náà àbójúkò dákùn sàbójúkò fún mi tọlọ bá ti sàbójúkò fún kò sí tó kù nkọlọ ọba ìdíjọ lọ fẹlẹ ọlọ sàbójúkò fún mi àtẹnukọ ọkọ wa tẹwálẹ ní ìfẹ ọfànà àtìnà fífi ní àhásánà wọfẹ ní àṣọ àti àṣọ àti àṣọ àṣọ